أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاكو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم الحمد لله أدعو قفوا الله أبعاه ọlọ́run ọba ọba alágbára ọlọ́run ọba tó ní ká bẹ̀rẹ̀ Ramadan láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ abáadé bíi tá a bá dé lónìí Ramadan ń lọ torí wípé kullu atin qarib gbogbo yínbọn yínbọn alaikum salaam ó súnmọ́ wa kullu qaribin qad mada gbogbo ń bá súnmọ́ ti lọ. eléyìí tá a máa bí ọba ọba tó la rẹ̀ ga ni wípé kọ́lọ̀ ń jẹ́ arókun Pẹpẹ pẹ́pẹ́ fúru wa síwájú ọlọ́run ọba nínú ẹ̀ kọ́lọ̀ ń kọ́ ọba ọba tó la rẹ̀ ga gẹ́gẹ́ bá a ti máa sọ fún wa ní gbogbo ìgbà ọlọ́mọ̀rọ̀ sọ jù ọ̀kan nínú ibi ti dojú ẹ̀sìn ọlọ́run ọba rú nígbà ẹ sọ fún wa pé wọ́n ni ara o inú ọkàn lọ́lọ́run wà ọkàn mi da kódà tánìyàn bá ti da àníyàn lọ pàtàkì àwọn ẹlòmíì tí láwọn kírun tí wọ́n láwọn ṣèjọ tí wọ́n láwọn ṣe kínní ọkàn tiwa yìí gan ju tiwọn lọ ní ọkàn lọ pàtàkì tí bá ti wá àyàtà kà lánàá ń ولا تكونوا tí a bá yìí ọ̀rọ̀ yìí má ọba kú sọ kọsọ̀rọ̀ ọ̀run kọsọ̀rọ̀ àwẹ̀ kọsọ̀rọ̀ zaka ó ní má nílò pàtàkì ọba mi wà nínú ẹ̀mí mi God dey my ọlọ́run ọba mi ń bẹ nínú ọkàn mi ìmánì ló pàtàkì iná ọlọ́run ọba ọba tọ́lá àrẹ́gá ló fi wá mọ̀rọ́ sọjàwé èèyàn lọ ìmọ̀ agbé nǹkan kọ̀ọ̀kan síbi tó bá mú ọlọ́run ọba ọ̀wá dákẹ́ síbi ọ̀rọ̀ ìmánì ó fi ṣẹ́ ó fi tẹ̀lé nítorí àwọn tí ó lọ dìrọ̀ má irọ́ tí wọ́n máa pariwo kó ṣe bí ìmánì náà lọ pàtàkì jù ìgbà tó ń sọ̀rọ̀ ìmánì. tó ká má da ojú òdodo àti ọ̀rọ̀ papọ̀ mára wọn torí pé yóò àfẹ́tì ìmánì Ọ wá gbéṣẹ́ wá torí pé iṣẹ́ àti ìgbàgbọ́ wọn ń bẹ papọ̀ ni kéèyàn máa sọ wípé ọkàn òun da ara òun ọ̀wá da ọkàn rẹ̀ ọ̀daràn bí ọkàn ti ń bẹ lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá ṣe àìsàn nínú ètò àlàáfíà ayé ara ò ní gbádùn ẹni tó bá ní heart disease àìmọye àìsàn ni ó máa ṣe kọ́lọ̀ má fi dán o. bẹ́ẹ̀ náà ni tí ọkàn yẹn bá ń ṣòjòjò nípa tó ní í ṣe pẹ̀lú ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga àti ṣẹ̀sìn ọlọ́run ọba ò ní rọ̀ lọ́rùn. àṣé ẹni tó bá mójútó ara rẹ̀ nípa ẹ̀sìn ọlọ́run tó mójútó àwọn tọ́lọ́run ọba pa láṣẹ àṣé ara wípé ẹ̀mí rẹ̀ dáa ni lọ́nà bá fi sọ wípé wà á kí imú sọ̀lá. wọ́ọ̀rùkẹ̀wù. ọ̀rọ̀ ní wà á kí imú sọ̀lá tà gbogbo gbogbo bíi tá a rí ní alukur'an àní ríbi kan tọ́lọ̀ ń ti sọ wípé sọ́lù sọ̀lá ohun tí ó yìí náà ni wípé wà á kí imú sọ̀lá. yóò ní wá àkíyèmù sọlá kò ní sọ pé sọlù sọlá ọlọ́run yìí sọ pé ẹ kírun kò síbi kan nínú alukur'an tọ́lọ́wọ́n bá ti sọ yìí pé ẹ kírun rárá ohun tí ó sọ ni wípé ẹ gbé ìrun ró wáyú kí mùsọ̀lá. ìtọ́lá wọn bọ́ sọ ni wípé kí wọ́n ká máa gbérun nàró kò ní í sọ wípé ẹ kírun nítorí wípé ẹ kírun ó lè túmọ̀ sí wípé ẹ kí bẹ́ẹ̀ bá ti máa kí sí ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga kò sí fẹ́ ká kírun bó ti wù á ọ̀fẹ́ ká kírun mùsàfíàtàn lẹ́sọ̀rọ̀ ìhà wà àrùkà nìhà ọlọ́run fẹ́ já kírun kí àwọn mẹ́jẹ̀mú òrun nìkó pé kí àwọn orígun rẹ̀ kó pé ìyẹn ló fà á tó fi jẹ́jẹ́ kí gbólóhùn tọ́lọ́run bá ṣe ìsáàrù rẹ̀ nínú kùránì ni wà á kì í mú ẹ máa gbèrú nàró ẹ gbèrú nàró irun téèyàn bá kí tí ò kí pẹ̀lú mẹ́jẹ̀mú rẹ̀ tí àwọn orígun rẹ̀ ò pé kò gbérùn nàró ó kírun nù kìí ṣe dojú akírun ló gbérùn nàró irun tiẹ̀ ò tí ì dìde ń bẹ lórí ìkàlẹ̀ torí pé kò ní jàtẹ̀ ọgbà ìyẹn láàfin màtú máa wí pé alẹ́ èèyàn kírun láyé anabi wa muhammad anabi sojú ṣe ń sọ pé fasọ́lì padà mọ́sálásí lọ kírun fa torí pé ò kírun ó tún lọ ó tún padà dé anábì tó ní padà lọ́sẹ̀ lọ kírun nítorí pé ò kírun fún bẹ́ẹ̀ bí ẹ mẹ́ta ẹ wàá máa wò ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfa sọ wípé ntí ẹni yẹn ikhlal ntọ́ akhalla bihi fi salati ntí ò ṣe dáadáa nínú rẹ̀ atmanina fi salat ó ń kírun ìran àkílẹ̀ sọgbánù. So ala ala ala ala kò farabalẹ̀ báwa náà ti ń kí tiwa lónìí ẹni tí ń kírun tí ò farabalẹ̀ tó rùkú tí ò nàró kó dúró tó tún ti lọ́ọ̀lẹ̀ ẹlòmíì bẹ tó ṣe wípé òun ò ní rárá àti rùkú ni ó gbà lọ forí kanlẹ̀ ìyún òkírun ẹni tó tún nàró rùkú náà tí ò dúró kí pé mo rùkú báyìí mo wá nàró báyìí mo ń ó dúró ó nàró tó dúró báyìí kó tó rí bọ́ọ̀lù ọ̀lẹ̀ níta anabi wa muhammad sallallahu alayhi wa sallam ara àwọn nǹkan tó sọ pé kò kírun fún un anabi ṣẹ̀ṣẹ̀ wa ń kọ òun yàtọ̀ sáwa onílé anabi yìí máa kí jù bá ń lọ ṣàlàyé fún mi tá a bá lè rí nínú sàábì anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tá anabi lè sọ fún wípé o kírun ẹ já lọ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa yà á kí nǹkan kan o. wa lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá sọ̀rọ̀ gbàgbọ́ tán ó fi ọ̀rọ̀ ọ̀run tẹ̀lé ṣé gbogbo wa bá tiẹ̀ sí sáàmà bí wọ́n ṣe pàtàkì tó sáàmà pàtàkì irun àwọn kankan ń bẹ tá à ń wá kiri láyé wa tóyẹ kí tá a bá mójútó rùn á rì ọ̀rọ̀ ọ̀run ẹja kọ́ bẹ̀rẹ̀ láti bí kì í ṣe ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallama nìkan lọ́lọ́wọ́n bá fi rún un. ẹ já padà sọ́dọ̀ anabi wa ibrahim aleyhi salatu wa salam anabi wa ibrahim nínú riwaya ibn abbas lọ́dọ̀ bukhari radiyallahu an ibn abbas wa rahim allahu al-bukhari ó ní àkọ́kọ́ obìnrin tó kọ́kọ́ múlé sọ ìyá ismail ni ìgbà tó di wípé ìyáálé rẹ̀ òun ń gbé ó ní ya Ismail lọ́ba lọ wálé sọ̀kan jẹ́nkóra máa gbé bí òun ń gbé ìyáálé mi ìgbà tó di wípé ipa ọ̀ka owó yìí má Ànábì wa Ibrahim aleyhi salatu wa salam ló bá Ismail ọmọ òpó ńlò tí mu lọ́wọ́ àti ìyá rẹ tó ẹ̀sẹ̀ bí ó mú wọn kó ó mú lọ Hijaz ó mú wọn lọ ìgbà tó mú Ọ wá fi wọn lẹ̀ bẹ̀ ìgbà fi wọn lẹ̀ bẹ̀ Ibrahim pẹ̀yìn padà á lọ ìyàwó rẹ̀ mọ iye ọjọ́ wo làwọn fi rìn káwọn tó débẹ̀ o ìwà ń fún Ibrahim pé ọ̀ ń lọ ta ló fẹ́ fi fún bi obìnrin kan nínú nínú ibi tí ò sí kankan ń bẹ àtọmọ òpó lò obìnrin tá a lọ fẹ́ fi wálẹ̀ fún Ibrahim ọ̀dàlù Ibrahim ńlọ Ibrahim tá a lọ fẹ́ fi mi àtọmọ ẹlẹ̀ fún kò dáhùn Ibrahim tá a lọ fẹ́ fi mi àtọmọ ẹlẹ̀ fún anábì Ibrahim ọ̀dàhùn gbọ́yà ìyàwó rẹ̀ wá ní Allahu amarọ́kẹ́ àbíyá. ntọ́ dánwò yìí sí ọlọ́run lọ́pọ̀ ọ́ láṣẹ rẹ̀ sọlọ́run ló kọ́ wá fi mi àtọ́mọ mi ọmọ tí mo yàn lọ́wọ́ tí ò nǹkan mọ̀ lónìí ọwọ́ àfi wá bí anábì wa Ibrahim ní náà bẹ́ẹ̀ ni ah ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ni láàyò dọ̀ yẹ ẹ̀wò náà kò ní ra wàhálà rẹ̀ làáfi máa sọ fáwọn èèyàn gbogbo ẹni tí bá ń gbéyàwó rẹ̀ sá fún mímọ́ lọ́hùn ó ń kórìí wúbára rẹ̀ tí ò tí ì mọ̀ nítorí pé Ibrahim jẹ́yàwó tiẹ̀ ọmọ ọlọ́run kọ̀dé sì sí wọn àti ìyàwó ẹ̀ ní ọjọ́ ń ṣe ìgbà tó ti di pọ́rọ̀ ọlọ́run ni ìyàwó ẹ̀ gbà fọlọ́ ó ní kí Ibrahim ọmọ lọ Ibrahim wá lọ ó wá débi tí ìyàwó rẹ̀ ò ti rí i má tí ọ̀rẹ́ nìkan kan má ó wá kọjú sọ́lọ́run. ربنا لعلهم Ànábì wa Ibrahim ó wá dojúkọ Ọlọ́run ní Rabbana ìrẹ Ọlọ́run ọba wa yìí ní askantu min dhurriyyati biwadin ghayri dhi zar'in 'inda baytikal muharram ìyá ọlọ́run ìyàwó mi àtọmọ mi mo mú wọn wá sínú ọ̀gbun tí nǹkan ò wú ń bẹ̀ kò sí nǹkan ọ̀gbìn mo mú wọn wá síbi ilé rẹ ilé abọ̀wọ̀ bẹ́ẹ̀ mo wọn wá rọ́bà náà ẹ̀wọ̀n kan ó ní tó jẹ́ mú wọn wá mo fẹ́ jọ màá mi àtìyàwó mi kí wọ́n jẹ́ ẹni tí ó máa gbérùn ró fún ọlọ́run ìgbádùn tí wọ́n máa gbá lọ́dọ̀ mi mo fi ilẹ̀ mo fẹ́ mú wọn wá síbi tí wọ́n ti rí ọ̀sìn nítorí ìrun mo fi mú wọn wá bọ́mọ nàìjíríà wá fẹ́ kú nàìjíríà níbo ní má wù wọ́n lọ níbi tí wọn ò ti ní rí irun kí wọ́n fẹ́ lọ lú èbò. a ń bẹ níbi kan ẹnìkan ní afa ìdákun ẹ bá hajj ọdún yìí kọ́ lọ́hún sí ń rọrùn àní ọlọ́run sí ń rọrùn fún a ti ń ṣàdúrà ẹlòmínà ní ebe ẹbí mi náà tọrọ ẹnìgbà tẹnìkan ó dé oníṣẹ́ rí hajj yẹn maka tẹ sọ yẹn wọ́n mú owó lọ ni ibi kan ń bẹ téèyàn bá lọ owó ní ọgbà lọ́ba tún mú owó wá pé àwọn kú níbi tá a ti rírun kí a níbi tá a ti ní rírun kí la fẹ́ lọ torí ká lè Ibrahim ó ní mọ́mọ́ ma àtìyàwó kúrò níbi tí wọ́n ti máa. eré ọlọ́run ìlú bíi mo àwa èkó sí nǹkan kan ń bẹ̀ ṣùgbẹ́sìn ọ wà ń bẹ̀ ọlọ́run jẹ́ wọ́n máa rírun kí

onílẹ̀ ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga àwọn ọmọ mi bá ń ṣe jẹ́ ẹmú fún wa anábìwá ibrahim karùn kún ẹja kú lọ́dọ̀ ibrahim ẹjẹ́ abọ́ sọ́dọ̀ ismail tó mú wá síbẹ̀ ń ọlọ́run ní wípé wàzukúrú fẹ́lẹ́kì táàbì ismail innahu kana sadiqal wa'd wa kana rasulan

ọlọ́run ọba ọba tó láàrẹ́ gan onírẹ̀ muhammadu sallallahu alayhi wa fìlì kìtàbí ismail rántí isma'il ọmọ ibrahim ọmọ jóòní tí a mọ wábi tí ò sí nǹkan kan ń bẹ. innahu kana sadiqal wa'di ọlọ́run yọ máa rí torí wọ́n mọ wàkíánà rọ̀síwò òun ọlọ́run ní Ibrahim ó rọ̀súlù ó jẹ́ nàbí ẹ̀rí ọlọ́run ọba tó láàrẹ́ ga gẹ́gẹ́ bá ti mọ́ sọ ńlọ́mọ̀ sọ jù ẹni tí wọn ò mú kúrò ẹni tí Ibrahim ò mú kúrò níbi tí ń gbé tọ́ra àyè bá tọkọ tó ma tóun àtọmọ àtọkọ jọjọ gbé àlùbáríkà tiẹ̀ kò tó tẹ́ntẹ́n lọ fíbì kan kò torí pé lọ́wọ́ bá sọ̀rọ̀ tiẹ̀ náà padà sẹ́yìn fàlámà tazala hum wà má yá àbòdù nàmí dùnìlá. وهبنا له وكلا ọlọ́ni ني tí Ibrahim sọ wípé ìtẹ́yìn ń sìn lẹ́yìn ọlọ́run ìní ọlọ́run ọba mọ bá dúró ọ yẹra fún rádaràda àwùjọ nítorí ọlọ́run àwa náà wà láǹfẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́run àfẹ́ fi jákujàku àwùjọ lẹ̀ ara àti ìfẹ́ ọlọ́run lóòótọ́ tá a bá fẹ́ ọlọ́run tá à ń fi àánú rẹ̀ lóòótọ́ àwọn adédèrèdè ráwọn ráwọn jákujàku ìwàkúwà ọ̀rọ̀kọ́rọ̀ ìṣekíṣe àwùjọ àpáàtì àwa àdàjèjì láwùjọ yóò wá já sáyọ̀ ọlọ́run nígbà tí Ibrahim ní kó òun ò ṣe ń táwọn bàbá òun ń ṣe tí ọ̀bá tọ́lọ̀ mu àwa ni táwọn bàbá wa ń ṣe làwa fẹ́ ṣe báwọn bàbá ti ṣe nù èèyàn ń tí bàbá bá ṣe tó bá bá tọ́ ọlọ́run ọba mu ọlọ́run ọba ṣàánú wa sórí rí àwọn òbí wa jẹ́ mùsùlùmí ee àgbẹ̀dọ̀ sí ti alọ́tọ̀ ìsìláàmù ilé ọlọ́run jẹ́ àṣepàdé ẹ̀ nínú ṣíṣe ìsìláàmù wọn àwọn kankan bẹ tí wọ́n fi kún tí ọ̀bọ sí àwàpàtì ibrahim ọlọ́run nígbà tọ́pa wọn tì tọ́pa tí wọ́n ń ṣe lẹ́yìn ọlọ́run ọba ti wàhábẹ́ náà làhùn. ọlọ́run afúnni ishaq ọmọ tiẹ̀ wa yaqub àtúnfọmọ ọmọ tì ẹni ó pé hétí ó tó dábẹ́ tí ọ̀rọ̀ ọmọ bí ọwọ́ adẹ ni ó tó tún lọ́mọ ọmọ wákò oore táwọn ọlọ́run ọba yìí ṣe é fún ẹ ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀dá wa wá sí fún òun jà nábì ọlọ́run ọmọ rẹ̀ jà nábì ọlọ́run ọmọ ọmọ rẹ̀ jà nábì ọlọ́run ọmọ ọmọ ọmọ rẹ̀ náà tún jà nábì ọlọ́run ànábì wa Yusuf. ṣùgbọ́n mi tá a fẹ́ lò ń bẹ̀ ní kí wà kó lẹ́rìn. ọlọ́run ọba mi lọ́mọ ọ̀rọ̀ sọ jù kò fi ọ̀sùn ìlú síbẹ̀ torí pé Ishaq ànábì ni kì í ṣe rọ̀sùlù ọmọ tí ẹ wá mú kúrò níbi tá a ti ń jẹ gbádùn ọkọ níbi tá a ti ń gbádùn lọ́dọ̀ bàbá tá a ní pé máa lọ ibi tó ti rọ́ lọ sìn ẹ bílí ọba ṣe gbé má lọ kọ́ ẹ̀sìn ọlọ́run lọ fara ra lẹ̀ fọlọ́run lọ fara jìyà nítorí ọlọ́run ọba innahu kana sadiqal wa'di wa káàkiri. àìjáde kọ́ o. wàkàrà rọ̀ṣúlà nàbíyá ọlọ́lọ́mọ eléyìn asọ́di rọ̀ṣúlù tó jẹ́ nàbí rọ̀ṣúlù ni nàbí yù ni yóò mọ ẹdí oyé wa wípé ismail afdol min ishaq gbogbo wọn ní alọ́lá ṣùgbọ́n láti ismail ojú tiẹ̀ lọ lẹ́bìdì pọ́lọ́ wọn bá mọ̀ ọ̀rọ̀ sọ púpọ̀ kótó òdìpá wọn kiri yóò mọ̀ ẹ̀yárí ní kékeré kan ọmọ ìyáálé ọmọ ìyàwó ìtọ́lọ́wọ́n wá fi ń tónù ọmọ ẹrú ìyẹn òkọ́ lọ́wọ́ bá fi ń tò oní ń tò ọlọ́run wá ní wákàrà ya múrò ahẹ́làhù bí sọ̀lá wákàrà ìdàrọ̀ bìhì ọ̀rọ̀ ní Ismailu náà ọyọ mẹ́rin ẹsẹ̀ bíi tí bàbá rẹ̀ fẹsẹ̀ rẹ̀ lé lónà fáwọn ọmọ tiẹ̀ náà lé wákàrà ya múrò ahẹ́làhù bí sọ̀lá àwọn àrọ́mọdọ́mọ tiẹ̀ náà àtìyàwó àtọmọ òun náà ń pa wọn láṣẹ pé ẹ máa kírun ó dà nábì mélòó ó di mẹ́ta kò pín síbẹ̀ ànábì wa Ìsá gan táwọn àti èsè mùsùlùmí tí wọ́n ń pè lọ́lọ́hún òun gan kírun fọlọ́hún ànábì wa Ìsá aleyhi salatu wa salam ìgbà tí ìyá rẹ̀ ní oyún ara mẹ́rin rí ẹni ọkùnrin ò sánmọ́ tó wá lóyún ìgbà tó lóyún tán ó wá wò wípé bó làá ṣe ọlọ́run ní tó o bá gbé ọmọ rẹ ń wọ̀lú fàyín máa tààrọ̀ yìí ní àmínà lè má ṣáàrì àhàdá fàkúlì ìní nàbàrò tó lè sọ́wọ́ fàlàní òkè àlèmà. bọ́ bá gbọ́ ọmọ rẹ wọnú ìlú tí níbo lo ti rọ́ ọmọ mọ́sọ̀rọ̀ o. tora ti sɔrɔ rɛ kò ní se salaye bolo ti salaye ɔláwùjọ ɔdá ɛ mɛ wo mariama náà ŋgbata wùjọ tiɛ náà ɔdá ló fi bɛlɛ wàtukɔrɔ fɛlɛ kita bi mariama yi ti ń taba dati mi ni ahli hama kana sɔrɔ kéé ŋgbatɔ lɔ ɔlɔsori yire wa sujɔ ŋgbatɔ dɔ ma di àwọn ìyá rẹ wá wòye pé a a yá mọ̀ yá لقد جئت شيئا فريق nǹkan tó kàn. وما كانت na-. já mọ ọmọ lẹsọ lẹsọ ó ní pé wọn wá ń sọ fún yín pé àmọ́ rí àmọ́ èmi ló gbédè yìí ma kana abuki mọ́rọ̀ àṣàwò ẹ̀ ń ẹ ọlọ́wọ́n ẹjẹ́ amúra bá a bá ti da ọmọ awọ dà. ẹjọ́ ń tẹ́ sọ fún mẹ́ríàmà wọ́n ní máa káànà abúkì mọ̀rọ̀ àṣàhùn ẹ̀yìn tó bá ti kí bàbá rẹ̀ já ni àbá nítorí ẹ̀ ló fi lọ́ọ́ ṣàgbèrè tó bá yẹ pé èèyàn abú bàbá rẹ̀ ni àbá lọ́kẹsàn ìṣe àbúrò ọwọ́ ẹ̀ bàbá rẹ̀ ìṣe bì kò yẹ kí wọ́n ọmọ rẹ̀ náà yẹ ń wà bì. ó ní wàmákánẹ́tì ó mú kìbàkí yá. ìyá rẹ̀ gan èé ṣàṣẹ́wó bóò ni wọ́n sì wá lọ gbé oyún wá láì lọ́kọ tẹ́lẹ̀ ẹ lọ́ máa wo àwọn obìnrin tí wọ́n bá gbóyún oge wọn à lè má bímọ tí ó gbóyún oge àwọn bàbá tẹ́ bá ya sáná fún wọn sáná fáwọn ọmọ wọn náà ibi tí láfiri wípé òbí ló ní ìdí kọ́ dáa kọ́ mọ́ tó dáa àwọn ọmọ yín àyàkúyà àwọn ọmọ ayé òde òní bàbá ayé òde òní nìwọ náà ìgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún mẹ́ríàmù sọ̀rọ̀ torí instruction tó lọ́n fún fa àṣà ọmọ tó gbé lọ́wọ́ ọmọ òpó ọmọ tó ẹsẹ̀ bí ọba nàka sọmọ wọ́n ní èmi fẹ́ máa bá wa sọ ọmọ òpó lò sọ̀rọ̀ ọmọ tó ẹsẹ̀ bí ọmọ tó ẹsẹ̀ bí tó ẹsẹ̀ bí ee eh, ọmọ bá dáhùn lọ́mọ bá sọ̀rọ̀. alani ya anabi ayisa aleyhi salatu wa salamu ni ba n fọhùn o ni ìní abidullah ilé yóò fi ké kuraani si kò sì ní parọ́ pé isa sọ̀rọ̀ nígbà tó wà lórí ìtẹ kuraani kọ̀nfàmù ẹ̀ òótọ́ lọ sọ̀rọ̀. òótọ́ ni kò ní bàbá ṣùgbọ́n kùránì di oyé wa wípé àìní bàbá kò sọ́ di nǹkan ara tọ́lọ́wọ́n bò ṣerú ẹ̀ rí. am hasan. خلقه من ثم قال له اللهم اجعل سنو ọ̀nà oríṣiríṣi lọ́lọ́wọ́n bá gbà dẹ́dà ọ̀dẹ́ ni tí ò níyà tí ò ní bàbá ádámà kò níyà kò ní bàbá èèyàn sì ni eléyìí tó yẹ ó jẹ wá lójú jù lẹ́ni tí ò níyà tó ní bàbá àbí bẹ́ẹ̀ kọ́ tí ó bá ṣe wípé eléyìí tí ò níyà tí ò ní bàbá ọ̀bá jọ wá lójú eléyìí tó tún yẹ kó tún jọ wá lójú òun lẹ́ni tó wá bàbá bò ọkùnrin yóò ṣe bí ma ṣùgbọ́n ara rẹ̀ lọ́lọ́run ti dá Hawa kò níyà tá ń yá

tani abdullahi ẹrú sìn ọlọ́run àtàníyàn kitab bẹ́ẹ̀ tí ń wò mí yìí tí mò ń bẹ lórí ìtẹ́ àtàníyàn kitaba ọlọ́run ọba ó fún mi ń tira kò sí iyèméjì ń bẹ tí tira ẹ ó ti dájú nítorí bá ti dájú tó ti kọjá máa jìnnì lárúbáwá máa ń lò. ata níyàlè kìtáàbà kò sí iye méjì ń bẹ ọlọ́run bó fún mi ń tíra wájà hàlà ni. ọlọ́run bá tún ti ṣe mí lánàbí rẹ̀ yín padà dànàbí ọlọ́run kò sí iye méjì ń bẹ wájà hàlà ni. ọlọ́run bá tún ṣàánú mi gbogbo bíi tí n bá dé àlùbáríkà dé bẹ́ẹ̀ gbogbo ibi tẹ́mi bá dé alálùbáríkà lọ́lọ́run ṣe mí ah ọlọ́run ṣàánú àwa náà o gbogbo ibi tá a bá dé ọlọ́run já máa alálùbáríkà mẹ́ẹ̀. wọ́jà aláàní mo bá rọ̀ kẹ́ń ọ̀yá a sọ̀rọ̀ ní. kí lànàbí Ìsá fi tẹ̀lé ó fi irun tẹ̀lé wà àwùsọ ní bí sọ̀la ọlọ́run ní kí n máa kírun látòrí òpó ńlò ni mo wà o ọlọ́run sì ti sọ fún mi pé bí n bá ti dàgbà kí n mójútó rùn. èrò pàtàkì àwọn ànábì ọlọ́run ọba ọba tí wọ́n ti lọ wọ́n mójútó kì í ṣàwa nìkan lọ́lọ́run ọba ṣe lófin fún. táàbì wàá wòye pa wa nìkan là ń kírun kì í ṣàwa nìkan ẹja tún kúrò ń bẹ̀ ẹ́ ànábì wa Ìsá ká dọ́dọ̀ ẹ̀ màmá rẹ̀ gangan nígbà tí ya rẹ bí tán ọ̀nà ọ̀lọ́kọ láyé mọ́ bàbá rẹ ti kú Imran ìgbà tí ya rẹ wá lóyún ẹ ọbẹ̀ lọ́hún pé kọ́lọ́hún bó fún un lọ́kùnrin ọlọ́hún bó fún ó fún Mariam ìgbà tó fún Mariam tán ẹni ọwọ́ àgbọ̀mọ̀ yìí tọ́jú Zakariya ni kullama dakhala ha. كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزق lójú ọba tí zakari yáàù tó bá ti wọlé síbi tó gbé mọ́ríyámù sí yóò bá bọ́ oúnjẹ lọ́dọ̀ rẹ̀. yóò wá máa bí léèrè wípé rẹ mọ́ríyámù níbo ló ti lélẹ̀ yìí. kọ́lát. Mariamu náà máa pa ìwé ìpè ọlọ́run ló ṣe é. ee anabi zakari yà wá ń bẹ lọ́hùn ìgbà tí Mariamu ń sọ fún yín pé ẹ rísíkù ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà ìsì máa fún ẹni tó bá wù láì níṣirò zakariya ti wá ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run ọba láti ijọ́ ìyá ọlọ́run ọba ò fún zakariya sì ń wò wíkẹ́ ẹ̀yin mímọ̀ fi ọlọ́run إني خفت الموالي من وراه onírè ọlọ́run ọba tí ń bá ikú àwọn tí wọ́n jẹ́ ẹni tí ẹbí mi tí ó ṣẹ́kù lẹ́yìn mi kànáńkórí ni wọ́n ẹ̀rù wọn bà mí fà àwọn kànáńkórí fàhábìlì mi ladùnkà wàlíyà èyí ọlọ́run ọba fún lọ́mọ tí ó gbé iṣẹ́ rẹ̀ lọ́wọ́ yàrísùn ní ọmọ tí ó jẹ ogún ìjà ànábì ọlọ́run tó ṣe fún mi tí ó sì jogún ìjà ànábì ọlọ́run ọba tí ọlọ́run ọba tó kó sínú ìdílé Yakub waj'alhu rabbi radiya ọlọ́run ọba òfun ọlọ́run ọba ọ̀dá lóhùn ìgbà tí Màríyámù tó wá sọ̀rọ̀ kí ah, ọmọ kékeré rizikù ọlọ́run ọba ọlọ́run máa ń fẹ́ni tó bá wù ú ebi rizikù lọ́mọ náà hunalika dàá. هنالك دعا زكريا ربه هنالك دعا زكريا ربه زكريا وان في الله ó ní rọ́bì habili ìyàtà ìnáka ọlọ́run fẹ́mi náà lọ́mọ àwọn ànábì ọlọ́run yàtọ̀ sáwa táwọn bá ti ọmọ wọn máa ń yan ó ní fún mi lọ́mọ rí tọrọ ọmọ lẹ́ẹ̀kan wàjà aliwọ̀rọ̀ bìrọ̀ dé yóò wá tọ́ lóhùn takùn fẹ́mi náà lọ́mọ ah ọmọ oríṣiríṣi ní bẹ ọmọ oró ń bẹ àwọn ọmọ oró kún gbòòrò. ó ní ìdúró yàtọ̀ tàyè yé bá ọmọ àárí ọmọ tó mọ ọmọ dáadáa ni ó fún mi iná kẹsàn-án àdúrà sẹ́mi ọlọ́run wa lọ́mọ gbàdúrà gbàdúrà tèmi náà. yóò sọ lè ibi tá à ń lọ gángan nù ni Zakari agbègbè wíṣẹ ń ṣàdúrà yìí tó Ọlọ́run ọba ń gbọ́ ṣùgbọ́n Ọlọ́run ọba ọ̀jẹ̀ níhò Zakari yà wá ṣàlùwàlà ó wá bọ́ sínú mihrọ́ọ̀bù mi títí ń sin lọ́hùn ó wá bẹ̀rẹ̀ sí ní máa kírun fọ́lọ́hùn ìgbà tí wọ́n á ń kírun lọ́wọ́ Ọlọ́run ní káwọn mọ̀lẹ́kọ̀ ọmọ pé lórí ìrun wípé anamọ́ha. bó ti bọ́ sórí irun tó ń kírun ọ̀wọ́ wípé ń tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run láti ìkọ̀ wá fún ọ o tún kírun <laughs> torí tí wọ́n ti yọ ẹ ajá àti láà kírun ọ̀hún náà àwọn tí ò kírun gan fún wa gan wọ́n bẹ di abẹ́tà dànù ah, sọ fún bẹ́tà kí mọ̀ tí ń fi hàn kí mọ̀ tí ń wà sọ lé lórí. ń nǹkan lọ́dọ̀ ọlọ́run wa láwọn mọ̀lẹ́kà ẹ pé ẹ bá wa náà ní tún sìn yìí ẹ já wa náà kí làwa náà ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn onímọ̀ wọ́n ní pé tó bá ṣe wí pé orí irun lọ́lọ́run ọba ti dá Zakariya lóhun ti ń fẹ́ ó túmọ̀ sí kébé yẹn bá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run irun bẹ nínú téèyàn fi lè rí bá. amọ̀lẹ́kà wa ń pè é pé anna Allaha yubashiruka bi Yahya musaddiqan musaddiqan. وسيدا وحصورا ونبيا من الصالحين ọlọ́run ọba lé ó bímọ ọmọ àrà ló tún bí sẹ́yìndù ni ó jẹ́ àwọn èèyàn ọmọ tòsí lẹ́yìn ni yóò da ṣáájú yóò tún já nàbí ọlọ́run èèyàn rí lọ́mọ rẹ̀ ó jẹ́ ọlọ́run àwọn ọmọ tó lọ́n fún ọlọ́run kó sì wá lọ́mọ rẹ̀ wà kì í mú sọ̀ láta. kẹ̀wò mẹ́rọ̀ kìí. irun làwọn ànábì ọlọ́run ọba ní a mójútó ìgbà tọ́lọ́run ọba ọba tó láàrẹ́ ga níbi àyà Ismail ta kà lẹ́ẹ̀kan ní Mariam ẹ padà síbẹ̀ ọlọ́run ọba ní wípé wàkíánà ya múru ahlahu bis-salati waz-zakati wàkíánà inda rabbih ọlọ́run ní Ismail a máa pa àwọn ará ilé rẹ̀ láṣẹ pé ẹ kí wọn fọlọ́run ẹ yọ zaka ẹni ọlọ́run ọba yọ́nú sí ni Ismail ọlọ́run tó ní wá kó ọ̀rọ̀ fẹ́lẹ́kì tààmì ọlọ́run nǹkan ọlọ́run ni ẹ̀tọ́ rántí Ìdírísù náà innahu kana siddiqan nabiyya inú ẹni ọgbà fàfọ́lọ́hún. tí ipò ọlọ́run ọba nírọ́ tí kì í pe àmì ọlọ́run ọba nírọ́ tó sì já ànábì ọlọ́run ní Idris ọlọ́run ọba ní wàrọ̀ fa anáhù makana nàìjíríà apàdà gbé Idris ga ní ààyè tó ga rẹ̀ roro látara wípé gbà fáwọn ọlọ́run àtẹ́ni ọba fẹ́ ga kọ́ gbà fọlọ́run ìgbà tó lọ́n wá sọ ó tó àwọn ànábì òun tán látàrí Ibrahim ọkà Ishaq ọkà Yakub ọkà Ishaq ọkà Musa ọkà Ismail ó ka ìdírísù ọlọ́run ní ula ika alladhina mina nabi ممن حملنا مع نوح نعم ذرية إبراهيم ìdátútìlá ayàtọ̀ rọ̀hìmáni ọ̀rọ̀ sọ́jà dáhùn èyí ọlọ́run kó ṣe wá dáadáa kó ṣàánú wa ọlọ́ni ulaika alladhina an'ama Allahu alayhim tí wọ́n bá lẹ́nìkan rí kẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn tá a kàkalẹ̀ wọn ni wọ́n rí kẹ́ àwọn tá a ṣèdẹ́ra fúnnu ọlọ́run lé mi gangan mọ́ màá má ṣèdẹ́ra mi lé wọn lórí. mi nínú àwọn ànábì ọlọ́run ọba mi lórí ìyá ti áádá mo mọ̀ já pẹ́ ó yà. ọlọ́run ọba ní pé nínú àwọn àrọ́mọdọ́mọ ádámà tí wọ́n bá níta lọ́lọ́run ọba ṣe dẹ̀ra lé lórí àwọn tá a kà á lẹ̀ òní. wàmí mmanu hamalina nínú àwọn tá a gbé ọkọ̀ pẹ̀lú ànábì Nuhu tí wọ́n bá ní ẹ mú àwọn wọlé akẹ́lò tọ́kù. la ṣèdẹ̀rẹ́ alẹ́ lórí lóòótọ́ àwọn àwọn àwọn nìní. nínú àwọn àrọ́mọdọ́mọ Ibrahim tí a bá níta lọ́lọ́wọ́n ọba kẹ́ tó ṣàánú àwọn àwọn àwọn nìní. nínú àwọn ọmọ Abdullahi eléyìí ti ṣe Israel tánu Yakub Yakub tọ́lá àwọn kan ti gbàgbé àti tú àti ṣàlàyé rẹ̀ ń bí nínú àwọn àrọ́mọdọ́mọ àwọn wàhálà àrọ́mọdọ́mọ Yakub. àwọn wo àwọn wo àwọn ọmọ Israel tó túmọ̀ sí pé inú tọ́lọ̀ ní káwọn náà máa ṣe ìrun bẹ́ńbẹ́ ẹ máa wò parí àyà wọn yá máa ká lọ. ó ní inú àwọn táwọn ọlọ́run ọba tá a sì mọ̀nà fún àwọn tá a sì mọ̀nà fún nù ó nì wàjìtàbá náà wàṣìtọ̀fà yìí náà wàhùtàrọ̀ náà àwọn táwọn ọlọ́run ọba sàlẹ̀ sà àwọn nu tí wọ́n bá lẹ́ni ọlọ́run òótọ́ tí èsè ya wòlíì tó sori ibú orí wòlíì rọ ọbú tí ń yà káàkiri tí wọ́n bá léèyàn jẹ́ wàlíyù ọlọ́run ọba lóòótọ́ tí èsè ń jìbìtì tí èsè àwòsùn ṣèkan àwọn ọmọ òun níní ẹ wá máa jọ tọ́lọ̀ ń fi ròyìn wọn. ayatu rahmani kharru wàbùkí ọlọ́ni idha tutla alayhim ayatu rahman nígbà tí wọ́n bá ń ka àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ọba oníkẹ́ àṣẹ kárí ayé fún wa kharru sujada kharru sujada ẹja mú kọ̀ọ̀kan ọlọ́run ni wọ́n lọ sùjúdù fọlọ́hún la hawla wala quwwata illa ajẹ́ pé ntọ́lọ́wọ́n bá fi sàwọn lẹ́sà nítorí ṣe wọ́n là nábì nítorí kẹ́ wọn torí kí wọ́n mójútó kíni wọ́n mójútó òrùn fọlọ́wọ́n ọba ọba tọ́lá rẹ̀ ga wá

atọ́rẹ́ ẹni tó sọ pé ọlọ́run mẹ́jọ òun lójú tì ẹ̀ ń bá lójú tì ló lọ ọ jàwọn ànábì ọlọ́run aláwòlámà ú wàárọ̀ sátúl àmbìyà ẹni ó bá jogún àwọn ànábì ọlọ́run ọ̀nà wọn ní ọ̀tọ̀ ẹ wá rí bẹ́ẹ̀ bá wá ń kírun fáwọn èèyàn náà tọ́lọ̀ bá ní kẹ́kún ọwọ́ ẹlòmímọ̀ wá ògbé kí wọ́n ní ń ní sí ìjábọ̀ ìgbébọ̀ àmọ́ pẹ́ gbà tá a mọ̀ tó máa Al-Qur'an. ibi tá a ń lọ gẹ́gẹ́ làwọn á yìí fàkọ́láfà ẹ̀ẹ́. أضعوا الصلاة فسوف àfa àti jáǹkan lẹ o. ọlọ́run bá ní pé ibi tá à ń lọ́nu ni ìgbà tó lọ́wọ́ bá sọ̀rọ̀ àwọn tó sàlẹ̀ sàtàn àwọn ànábì rẹ̀ tán tó ròyìn wọn inú rẹ̀ náà ló tó fẹ́ tó ròyìn wọn ọlọ́run bọba tó la rẹ̀ gá wá ní fakọ́lá fami ń bá dìhìn khalifun. làwọn àròlé kan bá dé lẹ́yìn wọn ta làròlé àwọn ọmọ èèyàn ìlẹ́fẹ̀rí wípé khalifa àtijọ́ òní náà tá à ń sọ àwọn èèyàn tá a máa rólé dèrà wa ni. ọlọ́run ní pé ńgbà táwọn anábì ọlọ́run ọba lọ tí wọ́n kú tán khalafa min khalifa. ẹ̀wọ̀n bá fi ròyìn wọn ọlọ́run eléyìí ọ̀tẹ̀lé lànà àwọn ànábì ọlọ́run sínú ẹni ẹ̀sà kí ni wọn sí bí wọ́n bá tiẹ̀ kírun wọ́n rà lárí náà torí àdọ́ ìsọ̀láta méjì ni wọ́n á máa rárùn lárí nítorí pé wọ́n èyí kí nítorí wípé wọ́n ń kí wọ́n èyí kí lásìkò ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àlà ń kírun láyé òde òní àmà àsìkò ọ̀run àmà ayé là pa sáago méjì ìran ayé làwọn sì ti tó ń jọ mí ká aago tó lù. àwa náà ní nàṣíbù nínú mímọ aráàrùn láre díẹ̀ díẹ̀ díẹ̀. irun àlásàrè aago mẹ́rin ilẹ̀ tó ń kí títí dì sí i irun làásàrè ò tí ì tó láago mẹ́rin o bẹ́ẹ̀ bá ń kírun kásìkò rẹ̀ ó tó tó ọlọ́run nígbà o. fakhalafa min ba'dihim. gbogbo àwọn tí ń kírun tí wọ́n mọ̀ sí kó oorun láàbí sọ fún ayé pé àkímù sọláàtà lọ́lọ́run máa sọ kì í sọ wípé sọ́lù sọláàtà yóò ní ẹgbẹ́rún ló kí májẹ̀mú pé ọ̀kẹ́nu májẹ̀mú òórùn tọ́lọ́run ọbọ̀ gbà ó ní kéèyàn kí lásìkò ẹ̀. ìlà ìlà wa qur'ana al-fajri inna qur'ana al ọlọ́run ní àwọn wọ̀nyí tí wọ́n wá lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba àdọ́rù sọ̀láàtà wọ́n rọrùn láàrin ni wọ́n rọrùn láàrin ìgbà tí wọ́n wá ń rọ tí wọ́n ń ra ìrun láàrin kò jẹ́ kí ìrun ó ṣiṣẹ́ tó yẹ kó ṣe lára wọn kí ni iṣẹ́ tí ìrun máa. tanha. اتل ما اوحي اليك واقم الصلاه ان الصلاه تنهى عن كبوت بان سان كبوت ọmọ ibi tá à lọ sí pọ̀ fa ayàtọ̀ á sì ké lónìí ọ̀pọ̀ ẹ mọ̀ wá káàkiri ó ti lò. mí náà inna salata wala dhikrullahi wallahu ọlọ́ni ó tún lò máa uhiya ilayka minal kitabi tíra àwọn ọlọ́run tá a sọ kálẹ̀ fún ọmọ kí òun lálùkùránì wa aqimi ssalah kò sọ yìí kí wà sọ́lì sọ́la ó ní kí ni wà á kí mi sùn. gbóòrò ìrun tó fẹ́ kí jẹ́ májẹ̀mú rẹ̀ ó pé jórígun rẹ̀ ó pé jẹ́ wàjibátù ó pé jẹ́ ó pé àwọn àrùn tá à ń kí láyé tiwa lóde òní irú ń tọ́lọ́wọ́ bá sọ ń bí kò ní í ṣe nítorí ipa àtẹ̀ láwọn tí wọ́n rárun láre ìgbà tí wọ́n rárun láre tán wa tábà ẹ̀wọ̀n ṣàhàwátì. adùn ni wọ́n ń tẹ̀lé káàkiri bọ́ọ̀lù ni wọ́n ń wò ìranù ni wọ́n ń ṣe oorun ni wọ́n ń gbọ́ rádaràda ni wọ́n ń ṣe irun irunkírun ni wọ́n ń gẹ̀ ọmọkọ́mọ ni wọ́n ń bí ìyàwó kíyàwó wọn ní torí pé sàháwátì ni wọ́n ń bá káàkiri ṣùgbọ́n àrùn téèyàn bá kí bíi tàwọn ànábì ọlọ́run ọba iná sọ̀rọ̀ àta. wà nírun tẹ ẹ bá kí bó ti yẹ kí tẹ ẹ pé akimi sẹmọ kí akimi lọ ṣáájú tẹ ẹ bá ti lè kírun bó ti yẹ kí tanha anil irú ọkọ̀ fún yín nípa gbogbo ń tọ́lọ̀ ọbọ̀ fẹ́ àti wá àlùfàṣà ọ̀rọ̀kọ̀rọ̀ ìwàkiwà ìrìnkúrìn ìṣekúṣe gbogbo ẹ̀ nínú gbà lọ́wọ́ yín ẹ sí ìrùn gbà lọ́wọ́ wa. àwọn ìmáàmù tí ń mutí yóò ti ń rí ṣubú níwájú àwọn èèyàn o ìmáàmù tí ó kírun fáwọn èèyàn lórí mímbàrí tó ti yóò tó rí ṣubú ṣé ìrun gbà lọ́wọ́ rẹ̀ ẹni àwọn ẹni tírú ìmáàmù eléyìí bá wá ń kírun òun fún ṣé ìrun ọgbà burú ọwọ́ wọn. fàkọ́lá fàmí bá àdéhìn kọ́lí fún. ìmáàmù tí ń gbàyàwó tí ó tún sọ fọkọ ìyàwó yìí kébọ̀ ọba sọ́ra rẹ mọ́dà yìí là ń bẹ̀ o kò sọ́ra rẹ ni àti gbà á ó gba ìyàwó àgbàgbé mo wà mọ́ sọ pé ọjọ́ sọ́ra rẹ kí ni ijó ni tó bá wo nígbà tó sọ pé kò ní di oṣù kan kò lóṣù kan o sọ́ra rẹ o ọ̀nà wà mọ́ sọ pé kẹ́kẹ́ tá a rí ta ni bọ́ sọ̀rọ̀ kékeré tá a lágbára bá gbà yàn létí èèyàn máa fọwọ́ ni ọmọ bá rú wa ṣe kínní ọjọ́ lọ fọwọ́ rẹ síbi tó bá mọ̀ kó kú díẹ̀ tó jà màlà láyé ẹ́ lọ́kọ̀ ìyàwó náà bá sọ ẹ́ lájú àfọlọ́ ni. lè bá mú. àwọn èèyàn làwọn wá kí òun mọ́ṣáláṣí wàláì fóònù wọn wá jí fóònù wọn wá jí ẹ máa wẹ́n tí ń kírun ẹ wà á mọ yan náfìlà lọ́wọ́ ẹ plọ́ọ̀gì fóònù dọ̀tọ́ bàbí sálámà mọ́sálásí wa níbi tá a wà ní tọ́bìlì. a lè káyé fóònù táwọn yẹn ti fóònù tó bá yìí dá bó bá ti ń ṣàjẹ́ jókòó tì. yọ̀lọ̀ ṣé ìrún wa gbà wá abajẹ́ wa wọ́n yàn sọ́gbà. níbi táwọn èèyàn ní tí kírun ẹ bá gbé owó fíṣẹ̀ bíìlì láì síbì kan ó tó lu owó mọ́sálásí wọ́n tó gbé lọ wọ́n sì láwọn wá kírun náà ní. iná sọláàtà. kí ló fà tí ìrun tí wọn ò fi ṣiṣẹ́ tó yẹ kó ṣe. fàkọ́lá fàmí bá àdìhín. واتبعوا الشهر irun kírun là ń kí irun tá a ti rá láàyè tá a kí lásìkò rẹ̀ bá a bá kí lásìkò pe májẹ̀mú ò pé orígun ò pé ìgbà tí ọ̀ pé kọ̀ lapa lára wa ìwà akírun míì ó burú jù wá ẹlòmíì tí ò kírun lọ kò sí yàtọ̀ láàrin tí ń kírun àti tí ò kírun ló ṣe yé rí ṣé tẹ́lọ̀ bá wá tata ha. àwọn èèyàn mọ̀ wípé. odi àwọn tíra ń bẹ tó yẹ pé odidi tíra ni orí irun nìkan wọ́n kọ́lé orí irun nìkan nítorí kálíbà àmàrúnkì kẹfíyàtú sọláàtì nàbí yìí ń bẹ ti bàbá bùnú bá sí ọlọ́mọba kẹ wọn sífàtú sọláàtì nàbí yìí ń bẹ ti Sheikh Al-Albani yìí ọlọ́mọba kẹ kó tó ní sharhu tó jẹ́ àṣìlò rẹ̀ mujalladu mẹ́ta lórí irun nìkan three volumes. ẹ̀rọ làwọn wá ń kí ẹjọ́ ọmọ tí ń bẹnu sífàtú sọláàtì nàbí lọ́wọ́ àmọ́ tí ń bẹnu kọ́mọ́nù tí bẹnu kékeré hùn lára máa sọ̀rọ̀ mùjáládì mẹ́ta ó ní oṣù ló ń bànú kí. dùrúdù làwọn àlíyà ìfẹ́ dé wàhálà ti dé. ee ee ẹ dákun ẹ já ẹ sìn ẹ mọ̀jà ọwọ́ yẹpẹrẹ tá a fi mọ́ ẹ̀sìn yìí ọ̀ràn o. ọwọ́ yẹpẹrẹ tá fi mú ẹ̀sìn ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba fọwọ́ yẹpẹrẹ mú gbà tó ọlọ́wọ́n ọba tó láàrin ga ti ń sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ná àyàtà ah! ọjọ́ sì tó lọ ah! tó ń àtúntì yẹn àti yẹn ọlọ́wọ́n ń sọ̀rọ̀ gbà bá wọ ná tọ́mọ àlìjánà bá wà àlìjánà ọlọ́ọ̀ ní àwọn ọmọ wọ́n wà pariwo wà náà أصحاب النار أصحاب الجنة أن أفيضوا أن أفيضوا علينا أو مما رزقكم الله قالوا الله أكبر ọlọ́run ní wípé àwọn ọmọ anáwọ́ ọmọ wá pa àwọn ọmọ wípé ẹ dákun ẹ dákun ànàfin dún náà mẹ́nà lè ẹ dákun ẹ fún wa lómi ẹ tiẹ̀ máa lé wa lórí ẹjọ́ ẹ ṣàánú wa àwọn mi máa sẹ́rí tí èèyàn bá ń gbádùn tí yàrá bá tí ń gbárù ilé ojúbò kí nọ́mbà bá ti ń jọjọ́ ń gbé nu ó wá rí ẹni tí ń gbádùn ní tí yàtọ̀ ní ó fi lé nu eh, ẹni tí ń bẹ nù náà yóò máa wọ ẹni tí ń bẹ lálìjánà ẹni tí ń bẹ lálìjánà ọmọ wọ ẹni tí ń bẹ nná. fàdórí bàbá yìí náà hùn bí sùnrí lahu báàbà já má já já já dúná já yẹn ju eléyìí náà àtúkà àyàn náà <laughs> lọ́dọ̀ ọ̀bọ̀ sànù wa ṣe rí àwọn kùránì ó jálura wọn ni ó ó ó. ọwọ́nú ara wọn masaniya. wọ́n máa pariwo wípé ẹ dákun ẹ jọ̀ọ́ àwọn mi máa razaqakumullahu ẹ̀yin náwó sókè ẹ̀ ń jẹ ápù ẹ̀ ń jẹ mángòrò tí èyí ṣe àwọn oúnjẹ àjẹyàgbẹ́ tí èrùn yẹn ń nú ẹ̀ ń jẹran ẹ̀ harramahuma ìdàkùn abẹ ọlọ́run ọlọ́run mọ́jọ̀rọ̀ wọ jáná o abẹ ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ń tá a sì tí ó gbé adé náà ọlọ́run mọ́jà sí o ee gbogbo sẹ́ iná tí bá ń bẹ lọ́wọ́ kálukú ọlọ́run gbà lọ́wọ́ wa sànú wa o ìyá ọlọ́run ọba ọ̀rọ̀ ọ̀run ọlọ́run wá ń yá o kọ́ọ̀lù àwọn ọmọ àlìjánná àwa ọmọ àlìjánná ẹjáwé bẹ́ẹ̀ ọlọ́run já wà ń bẹ̀. àwọn ọmọ àlìjáná ọmọ sọ fún wa wípé inna Allah. ọlọ́run bá ti ṣe àtomi àti jẹ́ ẹ̀mú àlìjáná ọlọ́run sí lè wọ̀ fáwọn tí ò mórè fún ó sì lè wọ̀ fáwọn kìfìrí àwọn wo wá ní kìfìrí ibi tí wọ́n lọ́nu. ee eh, ibi tá à ń lọ nu ọ kì í ṣe kí wọ́n àlẹ́sìn o mùsùlùmí ń bẹ́nu àwọn tí wọ́n ń tọrọ omi yìí o alladhina takhadhu dinahum lahwan wa la'iban àwọn tó ṣe kéńgbà àwọn ń bẹ láyé àwọn náà ń ṣẹ̀sìn ṣùgbọ́n bí eré ni wọ́n ti kẹ̀sìn sí àní mo ti pàdé èèyàn rí wọ́n ṣe ìkọ́ ọmọ mọ́sálásí ó sì kú ọ èmi ń tilé oúnjẹ bọ̀ nígbà náà láàyè kan nìkan ṣẹ́dẹ̀ mo bá pàdé ẹ̀ ah, ah wọ́n sì ṣe kọ́ ọmọ tó ń ṣe kó mọ́ṣáláṣí ibo ló ń lọ ọ̀fẹ́ lọ wo bọ́ọ̀lù mo wá ní kí wọ́n sì ṣe kọ́ ọmọ ó ní Allah understands now Allah understands now mo ní kí ló mean ó ní kí ọlọ́run kan mọ̀ kí tó ń bá bá wọn kírun wọn ò ní ní torí wọn ò ní fọkàn sí nke tó ń bá wa wo bọ́ọ̀lù tó ń máa wá padà sí mọ́ṣáláṣí ó wá kírun fọlọ́ Allah understands. ọ̀hún mi ń bá a ní àwọn tí wọ́n ń láwọn ń kírun ọ wá sọ irun tọ́lọ́wọ́n ọba di irun yánmọ̀yánmọ́ tí wọ́n ń kí irun tọ́lọ́wọ́n nígbà àlà àlà àlà àlà àlà àlà wọ́n máa kírun wọ́n máa ṣeré pa wọ́n máa ní mo ti mú kọ́ yó wọ́n á mu tí wọ́n tún wá ń kírun ẹlòmíì odò sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò mọ̀ nù ògógóró ó ti yó bìnnà kù àwọn èèyàn wọ́n máa kírun àtọwọ́ àti gbogbo ẹ̀jọ̀ báyìí wọ́n gbé falẹ̀ wọ́n lọ́n yẹn ló ń kí fọlọ́hún ó fẹ́ bá wọn ra wọn ó bá bá wọn ra wọn jẹ́ ọlọ́run ó jẹ wọn fi mẹ́sìn yìí kọ́ ló yẹ á fi mú ibi tá à ń lọ́nu. ẹ̀sìn ò ṣeé fọwọ́ yẹpẹrẹ mú ọlọ́run ọba ẹ̀ ọlọ́run láwọn omi ìjẹ́ ẹ̀mú ọ̀run ìjẹ́ ẹ̀mú àlìjánà tí ó dé ìwọ̀ fún aláàbẹ̀yìnà. àwọn tó ṣe pé adùn ilé ayé tàn jẹ́ èmi náà fẹ́ lówó èmi náà fẹ́ gun mọ́tò ni wàhálà tó bá wọn wọn wàhálà yìí tọ́lọ́hún bí wọ́n bá ń bí àǹforí kanlẹ̀ wọn ò ní wí ní tọ́yẹ kán wí àtàyà ẹlòmíì bẹ́ẹ̀ báyìí lè jókòó tọ́yẹ ọ̀sà àtàyà yóò máa kóra rẹ̀ lábàntán ni yóò máa tan wáyípà ọkà tán náà nu kọ̀ máa wí ọwọ́ àlè máa ní àtàyè yáàtú lè àzàkì yáàtú ah! àtàyè ìbáàtú sàláwàtú. ìtàwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ dìínú ijó ijó ni mùsùlùmí náà wàá dóńjó gbogbo mọ́sálásí tó bá ti dáa díẹ̀ báyà àfàsálátù ìjó ní kura ẹ̀sìn ọlọ́run wá ní ẹ̀sìn ìjó. ọlọ́run bọ̀ wọlé tó bẹ̀rẹ̀ yọ sáànù wa. wọ́n kẹ́ wú. ọjọ́ ti lọ ọlọ́run bá ní wàá kí mú sọ̀láàtà ẹ máa gbẹ̀rùn nàró ẹ wo gbogbo ìrìn àjò wa lórí ọ̀rọ̀ ọ̀run ni ẹ jẹ́ amójútó tí ẹnu èèyàn bá yanjú anábì ní awwalu ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamah as-salah lẹ́yìn ìmánì tó ti jẹ́ mùsùlùmí àkọ́kọ́ ntọ́lọ́wọ́ kọ́kọ́ ṣèṣirò rẹ lórí ẹ̀ ìrun ni. bẹ̀nàlì fata nàkọ́ nìkìhìn. ẹ̀yin ó di jọ́ mi. Eh, tọrọjọ ti lọ ìran lọlọ́wọ́ bọ́ kọ̀ọ̀kan yanjú tírun rẹ bá yanjú o ṣoríire ẹni tírun rẹ bá ti dàrú ọ̀rọ̀ rẹ ti dàrú lọ́rùn ọlọ́run ní dọ̀rẹ́ mi àti irú o ọlọ́run ní wàá kí mò ń sọlá. Eh, ẹja tó àyà mọ ìta tó lọ la àbí. Eh, ọlọ́run bọ́ sọ àjọ la lọ subhanakallahumma wa hamdika shalala tabarẹ̀ tó ní béèrè naam wa anta wa jazakallahu khair. sẹ́rí ti tọ́ọ̀rù yẹn a lè sọ pé àsìkò pàtó báyìí a lè sọ pé àsìkò pàtó báyìí ṣùgbọ́n observation tèmi oníke láti bi six fifty six fifty three six fifty four range yẹn ni láti six fifty sí seven ni ẹni ń wọ̀ observation tèmi nu ó lè wọ̀ láàrin six fifty ńgbà mi kọ́ máa wọ̀ ńgbà mi ò ẹgbọ́n tí ẹ ní six fifty lẹ́nu tó sí o <laughs> láàrin six fifty sí seven lèmi observe pé ẹnu ń tó sí tí mo sì wọ́ọ̀tì òrùn yẹn díẹ̀ fáwọn ọjọ́ mélòó kan láwọn ọjọ́ tó fi ràn ẹ̀ẹ́dì fáwọn ọjọ́ kan ń bẹ òjò ló fẹ́ rọ̀ kì í ṣe pé òrùn ti wọ̀ mọ́ wàá lọ sínú sí sítáàtì o tó o sì mọ̀ yí pé sẹ́wọ̀n fẹ́ẹ́ lù tán kó tó wọ̀ lánàá o so láàrin bíi six fifty six seven ní ń wọ̀ ṣùgbọ́n ti sàárì téèyàn bá jẹun títí títí lásìkò tá a wà yìí tí bá ti ń jẹun di bíi five twenty kò dáa dúró bíi five twenty àfẹ́yìn tó bá ṣe pé five twenty lù bá ó lè lé díẹ̀ ọlọ́mọbọ̀kun ayọ́gbàǹjọ́sìn náà. tó bá ṣe wípé ìrun àìlà ni aláago méjì kò sígbà tí àsìkò aago méjì yẹn tí ọba ìlà mu tí ọba aríbomi tí wọn ti kí before rẹ ó lè kí ń bẹ ṣùgbọ́n ti làásàrí aláago mẹ́rin àwọn àgbà kan bẹ èèyàn gbọ́dọ̀ bá wọn kí èèyàn gbọ́dọ̀ bá wọn irú àsìkò yìí kéèyàn dé tó four ten kéèyàn tó kírun bí four ten tí ọba tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lọ ń kírun ní four irun tẹ́ kí ń ṣẹ́jú mẹ́ta lákà mẹ́rin raka mẹ́rin ìṣẹ́jú mẹ́ta káàtì ẹ̀ fún ìṣẹ́jú kan raka kan ẹbí ó ti <laughs> ká lò ìṣẹ́jú mẹ́rin ìṣẹ́jú mẹ́rin ìṣẹ́jú mẹ́ta inú raka mẹ́rin tí ẹ̀ sì ká kéwù ẹ̀yin náà ẹ̀wọ̀n kan ẹ̀yẹ ká fátíà lórí ìnàró bóun ló ṣe kà á lórí ìrùkù ó wí nǹkan lórí ìforíkẹlẹ̀ ó wí nǹkan ọlọ́ọ̀lẹ̀ fátíà gan yẹn ó wà á kà thirty seconds ni ah ó possible bàjẹ́ ten seconds wọ́n ti ka fati àtàn àwọn jagunlabi. alhamdulilayi rabi alamin aramani rahimi maliki yomini yakan yakan yakan wala dọọni. ẹ ka dọ lẹni. ẹ̀hún yẹn wá ń kí irun raka mẹ́rin láàrin ìṣẹ́jú mẹ́ta torí ọlọ́run à ń tara ara jẹ o à ń tara ara jẹ o àwọn sahabiyat àwọn sahabi anabi tí wọ́n jó bìnrin wọ́n ń hàlá. alukurani lẹ́yìn anabi lórí irun ẹ ẹ ẹ nsọ nkankan fún wa èèyàn lè fi raka kan kí wítìrì tààrọ wí hitan kíun le lè kí raka kan anabi kí bẹ́ẹ̀ ni àdínà àwọn sàhábà Abu Ayyub al-Ansari tí ó ṣùgbọ́n nígbà táwọn ni ó sì ká àyà hundred. nisa gangan ọ̀pọ̀ two hundred òun ló sì pọ̀ jù sí kejì inú alukurani nọ́mbà rẹ̀ ní ọ̀pọ̀ lẹ́yìn ẹ̀bá kọ́rọ̀ òun ló tún pọ̀ jù bá ka one hundred one hundred. one hundred one one hundred one hundred kan one hundred àyà ni sọ̀hábì yìí náà ti kí àwọn wà di ha mọ̀ta ni. fàbí ayé aláyé rábíkù máa aláwọ̀ akíwárú yàásín aláwọ̀ akíwárú tọ́ha aláwọ̀ akíwárú erépa erépa nínú nǹkan tí wọ́n wí mí ò tó di díáyà nínú nǹkan tí wọ́n ń kà mí gangan èso di díáyà nọ́ọ̀n yàásín gbogbo jákujáku jákujáku. jaku, jaku àwọn tí wọn ń ké fati àti àwọn akéèyàn ọjọ wọn ò mọ akéèyàn gbọ́dọ̀ ka bisimilá yìí ma wọn à ma ọ̀pọ̀lọpọ̀ wọn ń ké fati àwọn yẹn ka bisimilá ọkàlàjì fati ẹni tí yóò sì ka fati ò ní o ẹ máa wà àdánwò tó ti bá wa kọlọ̀ wọn láti tó bẹ̀rẹ̀ kọ́ sànù wa ọlọ́run kọ́kọ́ wa máa ṣe ọlọ́run já lè kí bó ti yá kí kálíbà àgbàládá tó yá gbà ọlọ́run fi wá ṣe kò dáadáa náà ọ̀yà ẹnìkan kọ́ ọ̀nà ọ̀ bá ti ọ̀yà ọ̀yà fà èèyàn lẹ́kínú bẹ́ẹ̀ èèyàn wà kí téèyàn fúnra èèyàn kéèyàn máa ka júùsì àmà téèyàn bá máa júùsì àmà last ten chapters of the Quran kéèyàn fi kí ká súra alákọ̀ọ́kọ́ lálàkọ̀ ìwọ àti ìyàwó ẹ̀ máa kí nǹkan yín èyí sì máa lọ bí wọ́n ti ń kí wọ́n dé àwọn àtàlẹ́ ẹ̀ lé nírun torí wípé gbogbo àfikàrò tẹ kan ṣe wọn àníṣe wọn àníṣe kẹkẹ eré pa ni kìí ṣe irun wọn jẹ àwọn àtàní Allahu Akbar wọn jẹ yàásín Allahu Akbar kìí ṣe ti irú kí ẹsẹ̀ ń tásìkò yìí wà fún ọ̀yà náà hmm. èèyàn ọkà jẹ́jẹ́ dandan ni èèyàn ọkà jẹ́jẹ́ tọ́ra ara fatia ni tẹ́yìn bá ti kó gbóògbà tó bá nàró lórí irun lọ gbọ́dọ̀ ka bisimilayi o rákà mẹ́rẹ̀ẹ̀rin tó bá ṣe rákà mẹ́rin o ṣe bisimilayi jẹ́jẹ́ kó tó gbé fatia jáde o yóò dáhùn tí wọ́n kàn bẹ̀rẹ̀ fatia tí wọ́n ní ka bisimilayi wọn ò fatia pé o wọn ò fatia o irú rẹ̀ ló sì pọ̀ jù àbí kan ṣe wàhálà láà ní ká máa jó ọlọ́wọ́ sànù wa náà. bẹ́ẹ̀ni àwọn kan tí a bá tẹ̀ ti gbẹ́ wálé àdọ́ kí wọ́n tó gbọ́ lean wọ́n ti wí kò sì dáa ó yẹ kí màmú ọ̀gbẹ́nu lé káwa náà wá wí á gbọ́dọ̀ wí ṣáájú ẹ̀ tó bá ti gbẹ́nu lé tó ní á làwa náà tó bẹ̀rẹ̀ tiwa náà àmì àwa àjọ wí anabi sallallahu alaihi wa sallam ọdún ẹni tọ́lọ́n bá ní kí tiẹ̀ ó ṣe déédéé àwọn màláíkà tọ́lá àwọn náà sọ ọlọ́run bọ́ ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣáájú fún ọlọ́run kó ṣàforíjì fún wa. ìbéèrè tí ń pọ̀ báyìí ó yá wa anta wa jazakallahu khair. ẹ ìkànnù wọn ìkànnù wọn ṣé matthew ni matthew matthew ọ̀ matthew ọ̀dà kí matthew ìkànnù wọn ara àwọn disciple ni àwọn disciple àwọn ní àwọn máa ń àwọn hawari yóò disciple àwọn máa ń pè wọn one of them so ó dàgbé Matthew náà ni ó dàbẹ́ bọ̀tẹ́ntì kìíní rẹ̀ ṣe dáadáa jù náà ó dàgbé Mark ni àwọn náà máa wò tẹ́ bá wà lákàdẹ́míkì gbogbo kí ni wọ́n ṣàlàyé àwọn náà máa pé John kí wọ́n commission ẹ̀ ni kiri yóò ló ké mi bẹ́ẹ̀ èmi ò mà kiri yóò gẹ́gẹ́ ló sọ fún mi pé kíláàsì ló sì ti sọ nke John pé àwọn àwọn àgbìmọ̀ ní àná lọ́ọ́ bá kọ báìbù tá a máa lò wá wọ́n sì ń kọ́ jọjọ́ ń kọ́ àwọn àtàwọn kiri ó bẹ̀ wọ́n kọmíṣàn rẹ̀ ni pé lọ́ọ́ kọ́ wá kọmíṣàn wọ́n sì tún jókòó lórí ẹ̀ nígbà tó kọ́ tán láti sọ àwọn gan ọ̀gbà pé ọ̀dà wọ́n kọ́ yín ní mẹ́rẹ̀ẹ̀rin àwọn tó bá ṣe tó ní ṣe pẹ̀lú adiyan ọlọ́run bó sànù wa naam àwọn náà máa ṣùgbọ́n alábòsí ni wọn ọ̀dọ́ àwọn tí wọ́n ń parí tọ̀ káàkiri wọn àwọn ọmọ nǹkan kan o ẹ̀hìn àwọn lè má mà dáadáa ti wọn bọ̀tà àwọn tí wọ́n jókòó ti kínní wọn mà wọn mà nílò fi jẹ́ pé inú ayé rẹ̀ ń tí ó sọ pé ọlọ́run yìí ṣe mẹ́ta lọ́kàn ẹ̀yọ̀kan ni ẹ̀yọ̀kan ni ó wà dáadáa tèmi mà ẹ̀yọ̀kan ni jésù lè jẹ́ nǹkan kan ju pé kó jẹ́ wàlí yóò ní pé ó jẹ́ ni ọlọ́run tẹni tọ́lọ́run gbà tọ́lọ́run respect tọ́lọ́run ṣùgbọ́n wọ́n á gbé ọlọ́run kì í sọ ọlọ́run ìgbà wo ló ṣe máa jọ lọ́hùn wọ́n máa wá da kíláàsì ẹ̀rú wà á ń tàwọn ìṣẹ́ kan lọ́kẹ́. náà sísọ yẹ kí wọ́n ti kírun tako tó dé ọ̀yẹ́ kó yẹn náfìlà kọ́ wá kírun ọ̀ràn yẹn ṣùgbọ́n ní o ti lọ́ràn yẹn ló ń kọ́kọ́ kí n kọ́sà kí náfìlà padà tó bá yẹ pọ́jọ́ ti lọ ni tó fẹ́ kí lásìkò duha ó dà bó ṣe kìyàn sálàyé mi ti tọ́jọ́ ti lọ ó wá rò pé àsìkò duha ni kò ń kí tó lásìkò tí yàn yàn náà fìlà bóyá àsìkò yẹn ló wọ mọ́sálásí sálàyé tó bá yẹ pé àsìkò tí yàn yàn náà ló wọ mọ́sálásí ó lè kí ọ̀ràn yàn tí òòrùn bá wá ga sókè tán tó dàsìkò duha kó wá kí yọrọ kí àtàlífàjìrì ń gbà náà. أنت وجزاك الله خيرا سبحان يودي ولا سبحانك اللهم وبحمدك إيه أنت ما كنا mo ti sọ àbí mi ọ̀sọ́ ni mo sọ tí mo lọ́lọ́ fún sí ìdáhùn fún àwọn tí wọ́n bá jọ mọ́ àwọn kẹfẹ́ ni mo ti sọ subhanakallahumma wa hamdika